ewúrẹ́ tó wọlé tí ò kágò ó dẹrù àmúso àgùntàn tó wọlé tí ò kágò ó dẹrù àmúso mojúbà ọba elédùnmarè ọba adẹ́dà tí ò lẹ́lẹ́dà tó dá gbogbo wa pátápátá mi ò ní ṣaláìjúbà ẹ̀yin màmá bàbá ẹ̀gbọ́n àti àbúrò tó ń fetí gbé ìyàwó ètò bó ṣe lọ ti tòní mo gbàdúrà fún wa wípé ohun burúkú ṣòde parò kò ní yà sí sákàní wa lágbára elédùnmarè àtúndé sórí ètò tòní gẹ́gẹ́ bí ẹjọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ọ̀tún ọ̀tún báyìí ni ọjọ́ máa ń yọ àwa náà kọ́ o elédùnmarè ló ní ká máa lọ láìsí ìkọ́ nínú orúkọ tèmi ni adébíyì adébísí ọmọwùmí òdòdó èdè apèdè bí ẹni tí ń jẹdé ní gbàgede àwọn pèdèpèdè ẹ bó ṣe ń lọ lètò ẹ máa bá wa ká lọ kàjọba mu ní mẹlọ mẹlọ. òótọ́ ni elédè náà ló lédè àwọn tó máa ń ra edé lọ́wọ́ elédè náà ń jedè àwa là ń pèdè torí ẹ̀ ni àwọn yorùbá ṣe sọ wọ́n ní iṣẹ́ lògùn ìṣẹ́múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi dẹni gíga ìyá rẹ̀ ń lè lówó lọ́wọ́ kí bàbá rẹ̀ lówó kódà kó ju Dangote lọ bọ́ọ̀ bá gbójúlé wọn ọ̀tẹ́ tán mo sọ fún ọ ẹ káàbọ̀ sórí ètò bó ṣe ń lọ bó ṣe ń lọ náà lètò ètò ni bó ṣe ń lọ àwọn tó bá mọ bó ṣe ń lọ àwọn gangan náà ni wọ́n lè bá ní ká lọ àmọ́ orí làbábọ káfò òrìṣà sílẹ̀ torí ọjọ́ orí ń gbé ni níbo lògùn wà orí agbe ọjọ́ sí òun ló gbére pàdé agbe orí àlùkò òun ló gbére pàdé àlùkò orí olókun ló gbére pàdé olókun orí ọlọ́sà náà ló gbére pàdé ọlọ́sà orí mi orí yín yóò gbére kò wá lọ́lẹ̀ Elédùmarè ọba Bísíbí mo ní jẹ́ ká gbéra pa lórí orí àti ire náà ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ torí ẹ̀ ló jẹ́ kí a fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí pẹ̀lú orin tó sẹ́lẹ́ńkẹ́ tó sẹ́lẹ́ńkẹ́ jọ orin tó ṣáprápra orin tó ṣáprópà látọwọ́ ọ̀rẹ́kùnrin kan African boy ọmọ tí kì í ṣe tiẹ̀ báwọn tó kù ṣe ń ṣe hip hop ló ń kọ àmọ́ hip hop tí mò ń sọ̀rọ̀ ń pa yìí ó yàtọ̀ it's a new dimension hip hop tó ṣàprápá hip hop tó ṣàprápá tí n bá ti kórè yẹn ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé Adékúnlé tó ní gold lẹ́yìn ló kọ ire ire ire ire ire ayọ̀ ló ń pè mí o ó ní kí n máa bọ̀ ó ní kí n máa bọ̀ ilé ire ire ire ire ire ire ire ire ire ayọ̀ ó ń pè mí o ó ní kí n máa bọ̀ ó ní kí n máa bọ̀ onílé. ìrìn àwa gbogbo wa wálé ẹ ká dókè lọ́hùn ká pàdé Adékúnlé tó ní góòdì lẹ́yìn ire ẹ kí ló ń ṣẹlẹ̀ lórí ire gan I love that song mo láìkí ẹbí à ń bọ̀ ẹ má ti gbé kúrò abala bó ṣe ń lọ lórí entertainment náà ni a ṣẹ̀ṣẹ̀ ni